عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أتى ولو عليكم إكرام ورجاء طالب وباء النبي محمد صلى الله عليه وسلم وعن عائشة رضي الله عنها أبا حديث رضو يا عائشة يا يونس قالت قل إنما الأقوى sọ̀rọ̀ ó ní ìtànkù ní al-aqra òun náà ní al-aqsa èyí ni pé obìnrin tí ọkọ tọ̀ kalẹ̀ tí wọ́n bá ń sọ ní alùpùpù ní kẹrin والمطلقات يتربصن بأنفسهن ثلاثة قروء àwọn obìnrin tí ọkọ kọ èyí tó ń gbọmọjú kọ ìrọ̀bí wọn sì rí gbà wọn ní ìsàlẹ̀ àtàkùrù ìgbà tí wọ́n fi gbọmọjú kọ yìí àmì ìgbà tí wọ́n fi sì rí wọn yìí ó jẹ́ ẹ̀mẹ́ta ìyẹn ni pé kìí ti haidọ̀ lásán ìyẹn pé tí haidọ̀ tí wọ́n bá múra kó níbi haidọ̀ làpá so kan tí àdé ti ń sọ níbẹ̀ ìyẹn pé tọ́wọ́sọ̀ kọ́ obìnrin kalẹ̀ a gbọ́dọ̀ kọ́ nígbà tó bá ń ṣe haidọ̀ lọ́wọ́ tọ́wọ́ tó bá wá sí haidọ̀ lọ́wọ́ tó kọ́ kalẹ̀ ìyẹn pé yóò wá sí nǹkan mẹ́ta nínú ọkọ rẹ̀ ìkóso mẹ́ta yìí èyí táwọn fi kà á kì í ṣe pé nígbà tí ó ti sùn kóso báyìí ó dìgbà tí ó bá múra kó níbi fún kóso tó bá múra bí kálá kọ̀ọ̀kan ọmọdé kejì so ó ṣe pé ara wọn tí wọ́n ní ẹgbẹ́ náà yà ká òfin ní àtìkejì kankan náà ni àmọ́ ó yàtọ̀ tó bá kó ti hẹ́dọ̀ láká èyí tó jẹ́lẹ̀ kẹta o nígbà tó bá ti sin háìdọ̀ rẹ̀ kò ti parí lè pọ́tù àìsàn àti kò ti parí ẹ̀dá rẹ̀ kò ti parí ẹ̀dá nìyẹn tó bá ti mọ́ra. àmọ́ ìmọ́ra kù ní ti háìdọ̀ ẹ̀ ìgbà yẹn dáka ẹ̀gbẹ́ tó bá tó bá ti háìdọ̀ àkọ́kọ́ tó bá mọ́ra kù ń bẹ̀ ẹ̀ ó ti sọ ó parí ẹ̀kan nù. tó ti háìdọ̀ lẹ́ẹ̀kejì tó mọ́ra kù ń bẹ̀ ó parí ẹ̀kejì nù tó bá ti lẹ́ẹ̀kẹta tó ti háìdọ̀ ẹ̀ bá parí. حديث عليه والله تعالى على بصواب وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم وعليكم السلام ورحمة الله وبركاته tí a sọ̀rọ̀ nípa àlùkọ́dà nípa kádàrá lánàá. àwa ni mọ́rọ́tìbù àlùkọ́dà fún àbátàlàyé. ìgbà kan wọ́n yìí sí alukóhánì àti sunan ní sọ̀lọ́ àtẹ́lẹ́ wọ́n ti pé mẹ́rin ni. ìmọ̀ ọlọ́run kíkọ rẹ̀ fífẹ́ rẹ̀ títẹ̀lẹ̀ rẹ̀. àwọn tó sọ mẹ́rin míì wọ́n ní sí mẹ́rin òun nìkan àìlówà nínú. mẹ́rin òun nìyẹn pé kìtáàbà gangan kì í sábà ìgbà tí wọ́n kọ́ èsì kejì mẹ́rin lòun náà láti àlàyé ìgbà táwa ní gbogbo wa pápá táwa nígbà àti ádámà kíkọ̀ kan lọ. wọ́n sọ pé hawla fil janna wallahu bali wa hawla fin nar wallahu bali gbogbo wa gbangba mi àti wà ń bára di àbáwá ádámà ọlọ́run sọ pé àwọn ọmọdé ìkúnlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ òṣèlú yìí ọmọ àlìjánà ni wọ́n rọ́ọ̀rì àbí èyàn kíá ilé yìí náà àwọn ọmọ àwọn tẹ́wọ́ ọmọ náà ni wọ́n ẹgbẹ́ ti sìn ó ti parí ọba wọn. ok ẹlẹ́ẹ̀kejì ni pé bàtẹ́lì kọ̀ọ̀kan tó wá dénú ìyá rẹ̀ tó wá kọ̀ mí ìgbà tí a pé tá a ṣe àpapọ̀ ọmọ oṣù mẹ́rin ẹgbẹ́ ti lè ṣe ṣe ìgbàta gbàdúrà rẹ̀ ọdún kan ní. bọ́kùn lọ́rùn ẹrú náà ah, ṣe pé tó bá wò lè tẹ̀. olùsọ́dìyàwó ṣùgbọ́n ní sìn ó ti sọ́dìyàwó náà ń kóró wọlà dé ṣùgbọ́n ní sìn wọlọ́wọ́ náà ló sọ̀rọ̀ dé wọ́n sọ nìyà. tí ọlọ́run bá sọ pé àwọn tí tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún rèé ọmọ àlìjẹ́nà ni àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ní ọmọ náà ni tí àdúrà lẹ́yìn padà tí táwọn sọ gbọdọ̀ náà nù ẹ sílẹ̀ lánàá ok ẹ sílẹ̀ kò ní yóò bọ̀rọ̀ ìsáà sọ pé ìtàdúrà ti tàǹfààní táà sọ pé ẹ má ti kọ́ gbé kára yàrá ẹ má ti kọ́ sí ìgbà táwọn ti wá bára jà wọ́n ti parí everything ara ń tájú àgbà wípé stéèjì yẹn ó ní stéèjì ni so àdúrà sàǹfààní tó bá ní ṣe ìgbìyànjú rẹ kí ni ó náà sì ṣe àǹfààní wallahu ta'ala àlàyé sọ̀rọ̀ nípa rẹ̀. ìyẹn ni pé àwọn àyùkọ́ ń jẹ́ pé ìgbọ̀rọ̀ kírun so pé àwọn láwọn kan wà lẹ́ pé irú ẹgbẹ́ ṣe ti ọ̀rọ̀ lẹ́sẹ̀ so tí àwọn àsìkò yìí ó bá mu àwọn sọ̀láàtù kan wà tẹ́pẹ́ yẹn lè ṣe wọ́n ṣẹ́gbẹ́ ti sìn tí kò sáàtù kan lè ṣe wọ́n so wọ́n bí irú rẹ̀ náà ní ṣẹ́ṣàtò mọ́sídẹ̀ẹ́dì mo gbàdé máa wọ́n bí kò ti sáà kàbí ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìtẹ̀kọ́rọ̀ ṣẹ́gẹ́tì òun náà wà lára rẹ̀ ẹ̀rí pé lára wọn bá táwọn àti kòtò lè ṣe náfìlà òun gbà tí mo bá ń ṣe kúrò bá lọ́wọ́ ẹnìkan wá wọ mọ́sálásí láti wà ní ìtọ́sán náà òun wá wá jòkó gbogbo wọn ti gbọ́ yí bẹ́ẹ̀ àlejò àná àtúntò ti ṣe lákàbí ìṣẹ́lẹ̀ ni ló wá sí lóko ìdìbò tó ti bọ́ yẹ so yìí ti kọ́rọ̀ náà náà wà lára àwọn nínú àdúgbò rẹ̀. òun náà wà lára rẹ̀ pé àdéhùbìláà pé pé kéèyàn ó sí àlọ́lá àbáfíà ti òun ni kéèyàn tó sọ̀rọ̀ kéèyàn fi yan alákà méjì ṣẹ́gbẹ́ ti sìn kó ìwé lóhùn náà wọn kò síta tí òun lè yan òun náà wallahu ta'ala àlùsọ̀rọ̀ wàá kò sọ̀rọ̀. pàdé wọ́n pàdé mẹ́rin ok ẹ kò sígbà tí o lè fún jama, ànábì sallallahu alaihi wasallam wọ́n ti ṣe ìrìnàjò orí àtàwọn sọ̀hábà ìrìn oṣùgbù èyí náà wọ́n wá ti sùn wọ́n ti sùn lọ tayọ àsìkò tí wọ́n ti wọ́n tó akẹ́kọ̀ọ́ wọn kọ́lá wọn ti yọ so wọ́n ti wọ́n ti gbé wọ́n ti fi ìjọba ó kàjọ pé ìkàtà wọn ti ráwọn míì tí wọ́n ní pé ká má ti jẹ̀wọ́n méjì ní mọ́sálásí gẹ́gẹ́ ti sìn pé kó máa di pa àwọn èèyàn ní àwọn òní lákà àwọn èèyàn ní lákà fún àti wọn pé ẹgbẹ́ èèyàn gbọ́n wọn lákà fún àjẹmọ farabalẹ̀ àfijẹmọ kejì gẹ́gẹ́ bí nìṣẹ kò sígbà tí láì ṣe pé sáyẹmọlá tí òun náà padà áwọn pípọ àtúntò táwọn tí òun rí o lójú bí òpé tí wọn pàdé ni ṣe pé eléyìí ó léètì eléyìí náà léètì ṣe kàn á pàdé mọ́sálásí so àwọn náà lè kí ní jẹma lọ́dọ̀ àwọn afáàtọ̀ wá gbà pé èèyàn lè kí jẹma lẹ́ẹ̀mejì mọ́sálásí ẹ̀ẹ́n sáàtì wọn fi báàdì ṣẹ́gbẹ́ kìí ṣe òun ó ti pẹ́jù tó bá ṣẹlẹ̀ sí wọn kánú bá sùn ni tó fi gbà sí kún lẹ́gbẹ́ta níbi ìjà sọ léde yìí àná sùn ni ṣẹ́gbẹ́ kìí sùn tó amọ́lẹ́pẹ́ wọn ò sùn wọ́n pẹ́ àwọn ṣe nǹkan wọn ò ti gbàgbé náà tí wọn ò ti gbàgbé àsìkò ń báàdì tí wọ́n ti ló ti gbà tí fàlàsìgbọ́ tó yóò rún bóun bá lè yọ bọ̀ ó sì wà òkè fún wọn. alẹ́sọ̀tọ́lá alábi máa ń ṣe rákà méjì alábi máa ń ṣe. wọ́n ní kí ayé ìmáàmù tó wà kó ga díẹ̀ anábì sọ̀rọ̀ lọ́wọ́ àṣánná kò kọ́ so àwọn sọ̀bá náà tó bẹ́ẹ̀ èyí tó dáa kí eh, àtàrí ìmáàmù àtàwọn tí wọ́n wà lẹ́yìn náà kó kórúgbà kan náà ni kó bá lè fi kórúgbà kan náà ni àwọn tí wọ́n sì ní pé kó kó gba díẹ̀ àwọn náà ó láwọn gbòǹgà pé kí kó lè bá da báyà ìmáàmù kó lè bá ráwọn èèyàn àti bẹ́ẹ̀ lọ àmọ́ kò kò nẹ́sẹ̀sì kó ga. ẹ̀sán mi gbónú <laughs> èyí wọn láti lè tó mi yẹn lè ṣàlàyé fáwọn tí wọn mẹ́ẹ̀ pàtàkì lọ tó bá jẹ́ ìmọ̀ bàbá tó bá jẹ́ abẹnú kan mọ́sálásí ńlá ó ti ẹ̀ka kọ́ mọ́sálásí lè léyìí tó bá sì ti ká wọn òkú bẹ́ẹ̀ kò di tọ́pù ní tàǹkì lẹ̀ tó bá ní sí kí wọ́n torí lóhùn lè èyí fà á lù náà bá wọn èyí tó bá jẹ́ mọ́sálásí lọ náà yóò kúrò nǹkan mí náà wáyé ọtún tó mọ́sálásí ló kúrò kà wọ́n lóhùn sí kúrò tó lọ wọ́n lọ́sálásí ló kúrò sórí eléyìí kò àfẹ́tì wọn tí àti àti ìmọ̀mù àti àwọn afẹ́ǹtẹ̀ sùgbọ́n sálátà lọ́wọ́. pé ló súnà ní kéèyàn gbàgbọ́ síwájú àpòjẹ́ jẹ́ súnà náà tó pé ó fi ṣẹ́kímà bí táyà bí. ara tí àwọn afáàmọ́ sọ fún wa nù kò nípa ọ̀rọ̀ ní tó bá ti lókàn sí pẹ̀lú ẹ̀sìn ṣẹlẹ̀ tí ó wà fẹ́ẹ́ di káfọ́ lórí rẹ̀ ìkọ́ tó bá padà yá àwọn tó bá ti lókàn sí pẹ̀lú àfikẹ́ ẹ̀sìn kí ní jẹ́ kí sẹ́ẹ̀sì bá ti bá tẹ́ ń sẹ́nu ẹ̀rọ pẹ̀lú àgbo lásán lẹ́sìn bàtí wàá gbọ́n gbà gbọ́n mọ́tàlá sí sí ogun sẹ́yìn ẹ bá sì ogun mọ́tàlá sí ló tọ́ ẹ fẹ́ gbọ́n sí ilé kan pé ẹgbẹ́ náà gbọ́n gbà kó yàrá sí ogun sí ogun síwájú ló tọ́ kò sí kankan tó sọnù sẹ̀ríà pé ẹgbẹ́ àgbo síwájú ẹgbẹ́ sẹ́yìn àmọ́ ìtì ìlà àgbàgbọ́ síwájú òun ni pé ẹlòkọ́lẹ̀ lòmíràn máa ń kájú agolo mo fẹ́ wo ìṣẹ́jú tí a fà máa tó kí ìwà àtúbà ìwà àwùjọ tán sọ pé òkè ọmọ nù àbíkẹ́lẹ́ mi máa kájú ah, ìwà àgbákò wà nílùú ọ̀rọ̀ èmi ti wá pé báyìí lónìí àkókò ah, ìmọ̀ ìkọjá àṣẹ́jú náà gbọ́dọ̀ so kọ́wọ́ kọ́wọ́ jẹ́ pé yóò máa dá ẹ̀mí yẹn padà kúrò níbi òun so ó lójú ká gbé sí iwájú tó bá ní sí àmọ́ kí ẹran gbogbo náà gbé ẹran iwájú kò sí ìkìmọ̀ kankan mẹ́ kò sí ìkìmọ̀ kankan bíi pé kágo wà ní ìgbà tí èdè pé àgò láti wọ̀run àgò láti jáde pé ẹ̀ẹ́dọ̀rọ̀ ju àgò báyìí lọ ní òórùn irun wá tó bẹ̀rẹ̀ ní ẹ̀ẹ́dẹ́ bí màmá ti ń kírun ó ti kọ́ nìyí ìkùnà àgò má ti kírun ẹ̀ẹ́ kí mọ̀nà àmọ́ kò sí kí mọ̀ kankan bẹ́ẹ̀ èyí táwọn sọ wípé kọ́ra ó lè fa gbọ́ra rò ó lè fa ìnira ó lè fa tí irun tí wọ́n máa fi gbójú lọ tí wọ́n gbójú bọ̀ níbi ọmọ tí ọba ẹlòmíì mo ti rẹ́ńtọ́ fẹ́ kírun kí n kírun lọ́wọ́ báyìí mo bá yẹn rọ̀ṣì ni ó sì ti báyìí ó sì wà gbọ́wọ́ rẹ̀ ṣẹ́fẹ́ lẹ́yìn olè ọlọ́pẹ́ lágbo lọ́wọ́ nù ṣẹ́fẹ́ bá gbàgbọ́ lọ́wọ́ ṣẹ́fẹ́ ọgbọ̀rọ̀ èèyàn ló máa wo tó dájú kó ta wà yìí à ń kájú bá àwọn kan kájú ibi tó fẹ́ ba ẹlòmíì dé ó fẹ́ lé inú àwọn fíà ilé rẹ̀ lọ́hùn kó sì ti báyìí ibi tẹ́lẹ̀ mi ò ní àkàṣídé so àwọn tó bá sọ ẹbẹ̀rẹ̀ kí mọ́ àmọ́ pé iwájú خذنا في يده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأتوب إليك